kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà ṣàlàáfíà ni mo bá yín àlàáfíà lèmi bá dé o ẹ̀wọ̀n ni àyún lọ àyún bọ̀ ó ń lọ́wọ́ yún ẹnu ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba mi ọba mi tó tó lé ayé ró ọba mi afúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣeé gbé ọba tó fún wa ní àǹfààní láti lọ láti ọ̀sẹ̀ tó kọjá wọ́n dẹ̀ tún fún wa ní àǹfààní láti padà sí ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà a ní ọwọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń miliki ṣàmọ̀ pé tí a bá ti rí èmi ọmọ yín Olúwatóyìn ò kí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní orí ètò tí ọjọ́ tòní yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa kì í ṣe àwọn gbajúmọ̀ olóṣèré nìkan àwọn ògo tuntun náà tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ibi ti máa ní àǹfààní láti máa gbọ́ oríṣiríṣi ìròyìn nípa wọn àwọn ìròyìn ráńpẹ́ tí mo máa ń mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn short stories mo máa ń mú wá fún yín àti àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde ìgbà míì gan-an máa ń ṣe àfihàn àwọn sinimá tó ṣẹ̀ jáde àwọn thrillers rẹ̀ bẹ́ẹ̀ ni ní orí ètò Miliki Express Lawa. wà wọ́n ní tí egun ẹni bá jó rere ara aya àtọkùn ẹ bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kí n kíra mi orúkọ tèmi ò yí padà Olúwatóyìn Òkí lorúkọ mi o èmi gan lọmọ wọn ló kóró ọmọ mẹlẹ́mu jayé ọmọ bàbá ìṣolójó líkalíka ọmọ wọn lọ́kọ́rọ́ ọmọ wọn lógìdì ọmọ alùbú omi méjì ọkàn jẹ́ ọmọlù ọkàn jẹ́ ìhàgì ẹ káàbọ̀ sórí ètò yín ètò Miliki Express ṣé mọ̀ pé tí n bá ti bẹ̀rẹ̀ ètò mo máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tó ń ṣẹlẹ̀ ní agbo tíátà gbogbo ẹ̀ ni mo máa ń wá fún yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn arábìnrin gbajúgbajà òrékelẹ́wà olóṣèré ẹ ó sábà máa ń ṣeré jùlọ ní ti ẹ̀ka ti olóyìnbó ọmọ wa náà ni ọmọtọ́lá jọ́ládé ẹ̀kẹ́hìndé àwọn màá ló ṣe twenty third wedding anniversary o bẹ́ẹ̀ ni o ọdún kẹtàlélógún tí wọ́n ti ṣe ìgbéyàwó wọ́n ti jáde lórí ẹ̀rọ ayélujára àwọn àti ọkọ wọn ti gbé oríṣiríṣi àwo àwòrán jáde láti fi celebrate twenty third wedding anniversary ṣáàdọ̀ mọ nǹkan tó tún ṣẹlẹ̀ nígbà tó ń ṣe anniversary yẹn ó wá bọ́ sí ìgbà tí ọkọ wọn náà ń ṣe ọjọ́ ìbí wọn kúkú wá ṣe gbogbo rẹ̀ pọ̀ nǹkan tó jáde láti sọ lórí ẹ̀rọ ayélujára ni pé bó tilẹ̀ jẹ́ pé ìgbéyàwó wọn ti pẹ́ ó ní ṣùgbọ́n ó kàn dàbí tuntun ni ah ó ga irúfẹ́ yìí ó wu àwa náà ẹ adẹ̀gbàdúrà fún ọmọtọ́lá àti ọkọ rẹ̀ pé kí ọlọ́run kó túbọ̀ máa mú ilé wọn tòrò sí i o àmì àṣẹ àwọn tá ni new west brand ambassador nínú industry o àwọn ọmọ wa kan lọ́lọ́run má tún gbóríyìn fún tọ́lọ́run tọ́lọ́run fún wọn fi àmì ẹ̀yẹ ó fi ta wọ́n lọ́rẹ láìpẹ́ yìí àǹtí eh, wa ìyá wa Ronke Ojo tí gbogbo èèyàn mọ̀ sí Ronke Oshodi Oke àwọn ló máa di brand ambassador fún ehm, èròjà ọbẹ̀ kan eh, mi ní dárúkọ ẹ̀ nítorí pé wọn ò kúkú sanwó fáwọn bẹ́ẹ̀ ni brand ambassador ni wọ́n ti dì báyìí adẹ̀gbọ́ pé owó ńláńlá owó gọbọi òun ni wọ́n sọ fún àǹtí wa Ronke Oshodi Oke àwọn nìkan kọ́ oríire oríire àwọn ìròyìn tó dára tó dára ló ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà nínú ọdún 2019 yìí Tèmítọ́pẹ́ Sọ́lájà àwọn náà ti di brand ambassador fún shipment house kan agbọ́bẹ̀ àwa kí àwọn náà pé ẹ kú oríire o Rónkẹ́ Ọ̀ṣọ́dọ̀kè àti Tèmítọ́pẹ́ Sọ́lájà ẹ kú oríire o arábìnrin Bukky Fagboyì wọ́n ti sin bàbá wọn ní ìlú Àkúrẹ́ ní Ondo State láìpẹ́ yìí ṣe mọ̀ pé bàbá wọn wọn ṣaláìsí ẹ adẹ̀dúpẹ́ pé ẹ gbogbo ìnáwó nára náà gbogbo ẹ̀ ló yọrí sí rere o ẹ̀ à ń gbàdúrà fún àǹtí wa ẹ̀ Bukky Fáguyì pé ẹ̀yin bàbá yóò dáa o àmì àṣẹ ìròyìn kan tí mo tún fẹ́ mú wá fún yín ni wípé ọmọbìnrin òrékelẹ́wà gbajúgbajà olóṣèré ọ̀dọ́mọdé ni ṣùgbọ́n ní ti ẹ̀ka ti àwọn olóyìnbó Regina Daniels hmm, ṣàdédé la rí tó kàn jáde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ó dẹ̀ fi àwòrán ilé ńlá kan hàn ó ní pé this little gift òun fún màmá òun ah, ẹ wá bẹ̀rẹ̀ sí ń wo àwọn oríṣiríṣi comment iṣẹ́ yìí náà mọ̀ ó pé ẹni tó bá ti jẹ́ gbajúmọ̀ tó ti jẹ́ gbajúgbajà kó kàn gbé ìgbésẹ̀ kan báyìí ni ẹ̀yin kẹ́ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wọn wọ́n máa máa sọ oríṣiríṣi ni ẹ wo ẹlòmíì gan ó fẹ́ bú ara rẹ̀ wọ́n tiẹ̀ bú ara wọn ni kì í ṣe pé ó fẹ́ bú ara wọn wọ́n ní pé ẹ ó dà pé àwọn àwọn sì yàn wáyé ni báwo ló ṣe wá jẹ́ pé irú ọmọ kékeré yìí ó ti lówó débi pé ó ti ra ilé fún màmá rẹ̀ ẹlòmíì gan sọ wípé àá ṣé kìí ṣe iṣẹ́ tí Mercy Johnson àti àwọn oríṣiríṣi actors ń ṣe náà ní ní àti ìgbọ́ pé wọ́n ra ilé tó tó báyìí pé báwo ni Regina Daniels ṣe ṣe ní owó tó fi rarú ilé tó tó báyìí ẹ wo kọ́mẹ̀ntì yẹn kọ́mẹ̀ntì àwọn èèyàn mo ń sọ fún yín nìyẹn nǹkan tèmi kàn fẹ́ ṣe ni pé a fẹ́ bá Regina Daniels dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé ó ra ilé ńláńláńlá ó lóun fún màmá o òun fi ta màmá òun lọ́rẹ ẹ̀yin olólùfẹ́ wa àwọn ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo mú wá fún yín wọn ò tí ì tán ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí wa nice love you like kílódé tá a pada padà dé àwọn ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ má lọ bì kankan à ń bọ̀